ring. <laughs> mo fẹ́ kó bá mi wò bóyá nǹkan tí mo lè fún kó rí dé. bọ́lá ọkùnrin tó ń gbòòrò ni àbí nǹkan mi wà bẹ́ẹ̀. ẹ ẹ ẹ dúdú náà fi tẹ̀sí tẹ̀. mi ò rẹ́ iṣẹ́ mi ò lè tẹ̀ lọ́wọ́ ẹ̀ ìwọ ló mọ̀ ṣòro ayé tó ní tó fi tẹ̀lé married man kiri. ó ń tẹ̀lé married man at least àrọ́kùnrin married single tí wọ́n ń tẹ̀lé dá. kí ló fẹ́ gbọ́ ọ bí mi ò ṣe fún ẹ ṣó nígbà tó kọ ilẹ̀kùnrin tí mo ní kò sáyé ni àwa wítàn yẹn náà wá lórí láyé wá ti kọ́ omi wá sọ fún mi pé ẹ̀sìn yí ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ òun ni ìgbà ẹlẹ́gbà. àtàgò kẹ́yìn àparò nǹkan tó fẹ́ fi tí ẹ̀ gbọ́ ló gbọ́ yẹn wọ́n ṣe tèmi mọ́ta. èyí ni sàrà mọ́ mi. wọ́n mi ẹ̀wọ̀n wọ́n mi eléyìí ló ṣe sàrà kí ló ṣe ẹ́ náà ṣé wọ́n kọ́ ẹ níbi tó ti ń bọ̀ o lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí mi ò ní ẹ̀ ni mo ṣe máa ṣe ń ṣòkè síbi oúnjẹ débi ìkejì débi yàrá kẹta tí wọ́n kọ́ lè lọ fọ́ ni jẹ́sẹ̀ lọ fẹ́ mi. nígbà tí bọ́lájí ò kọnu ìfẹ́ sí mi ṣé mi ni kí wọ́n á lọ dẹnu ìfẹ́ kọ bọ́lájí ni. sórí bàbá wa bẹ̀rẹ̀ sí gbé kiri ilé yẹ̀mí wò táà ń gbé dùgbàdùgbà lọ sórí òkè lọ sórí pẹ̀tẹ́lẹ̀. ìgbà ìlànà tó pé there is fire on the mountain as regards our issues. my heart belong to you you know stop wasting my time torí o dandan kó fẹ́ mi i know ìfẹ́ tí mo ní sí ẹ ṣùgbọ́n mo i know you know i love you.